Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa àwọn tó bá wọlé ẹ̀kọ́ mùsùlùmí oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mùsùlùmí group of schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery ní ss class. kẹ́kọ̀ọ́ sí wà kọ́gbọ́ yèdè sanẹ́wì òsì ní gbẹ̀yìn. sound qualitative Islamic and Western education competency in Arabic language meaningful and memorization experience and competent teachers sound Islamic training well-equipped science laboratory home economics collaboratory, conducive learning atmosphere, good moral of women, computer application care, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódù ìdíòbí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajíbọ́lá street, beside Alafia bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihu. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò ní ètò wa ètò al-muflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tó wà ní àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí àti ní àdúgbò muslim mosfala road ajibola street ilé ẹ̀kọ́ yìí wà ní ààyè méjèèjì ilé ẹ̀kọ́ yìí àwọn náà ṣe onígbọ̀wé ètò yìí abẹ́ ọlọ́run gbogbo àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n ń kún sí ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní sàlékún orí fáwọn náà láyé ń bí àtijọ́ ògbéǹde alkiyama kọ́lọ́n kó gba àwọn ọ̀ràn wa àwẹ̀ wa tìláwà wa àti gbogbo àwọn ìjọsìn wa ṣáájú nínú àti lẹ́yìn ìgbà tí rọmọdún bá lọ tán ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdullah abdulkadir tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر Ọlọ́run bá ni fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó mọ̀ jẹ́ kán gbàgbé mọ̀. Ẹ jẹ́ ká gbọ́ kíkà hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Sọ́lẹ́hà Abdulhakeem Bismillah. Qala Rasulullah sallallahu alayhi wa sallam, Al-haya'u minal iman, wa Muslim. Translation: The Prophet of Allah, peace be upon him, said, Modesty is part of faith transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. 1. Islam preaches modesty. 2. An immodest person is not a true believer. Ọlọ́run bá mi jẹ́ kí àwọn ọmọ ìwọ sórí eré tí ó pọ̀ àtàwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹni oríṣi Ọlọ́run tó afẹ́ wọnú àwọn ọ̀rọ̀ ńláńlá eléyìí tá a fẹ́ bá gbogbo ayé sọ ní Ramadan fourteen forty four yìí. Bìdáyàtàn ní àdábì ṣòṣùbà. Ọ̀rọ̀ tí a fẹ́ bẹ̀rẹ̀ lónìí ó lè gbà tó ẹ́písòdù méjì sí mẹ́ta o a sì fẹ́ kí gbogbo àwa tá a jòbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ̀dọ̀ àti gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀jọ̀ ẹ̀yà wa létí yín o ìta fẹ́ sọ ni tó ní í ṣe pẹ̀lú companionship Islamic ethics of companionship àwọn ẹ̀kọ́ wo ni Islam gbé kalẹ̀ lórí amóhùnyàn lọ́rẹ̀ẹ́ amóhùnyàn ní kò ń kò sùn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé àwọn tó ń ṣẹlẹ̀ nínú ìlú ó tó kábàrà wa sọ̀rọ̀ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí àwọn náà dìdàkudà nítorí ẹ̀ńtọ́múlọ́rẹ̀ ọmọ tí wọ́n tọ́ ilé ẹlẹ́sìn tí wọ́n kọ́ tó lọ ilé ẹ̀kọ́ tó tún lọ ilé ẹ̀kọ́ kọ́dà kọ́ ló tún níbi tó hánú kùránì tó hánú àdìsí ó lè jẹ́ ibi tó ti ń wá admission bọ́yọ̀ lọ jamb blessing bọ́yọ̀ wọ nce bọ́yọ̀ wọ pólì bọ́yọ̀ wọ yunifásitì olùjẹ́dẹ̀ ni ó ti máa wọ èèyàn búlọ̀ rẹ̀ fáírọ́ọ̀sì ọba wara rẹ̀ òun náà bá dídàkudà wọ́n bá sọ ọmọdé ọmọ tó bí ó lè jèrè láyé àtọ̀run mọ́ ẹni tó ẹjọ́ bí ẹ mọ́ sún o ẹjọ́ ẹjẹ́ ayára wa létí o ọlọ́run jẹ́ o wàhálà ń lórí ọmọ pọ̀ ju káwọn ọmọ wa ya ìyàkuyà lọ nínú àwọn tó ń àwọn ọmọ ti ó ń pìrìsẹ́ǹtì ní ó di ìyàwó o ọmọ yín mi ìfẹ́ ìrí lábẹ́ yín yẹn ó ti daṣẹ́wó o ọmọ yín mi ìfẹ́ ìrí ó ti o ọmọ mi ìfẹ́ ìrí yẹn ó ti di o torí náà ẹ̀jẹ̀ agbọ̀yé o àwọn nǹkan wo Islam gbé kalẹ̀ lórí pé a fẹ́ máa bá yàn rìn a fẹ́ mú yàn lọ́rẹ̀ ayò a fẹ́ mú yàn lọ ẹ̀jẹ̀ ni. nínú súrọ́tùlù fòrọ̀kọ́n Quran chapter twenty five tá a bá wò látàáyà twenty seven to twenty nine ọlọ́run ni wàyà ọmọ ìyá abdul zọ́ọ́lùmọ̀ aláyàdé yẹkùnù yà lẹ́tàní takọ́sùmọ́ àròsúlì sẹ́bìlà yà wà ìlàtà lẹ́tàní lámù àtàkìs fúlànà kọ̀lìlà ẹjẹ́ àmọ́ látàáyà twenty eight yẹn tọ́ba dídọ́ ọ̀gbìn ìdàrú kìyàmù àwọn èèyàn kọ́ ọmọ jẹ́ka wọ́n mọ̀ kábàámọ̀ wàhálà ó dé bá wọn ìbànújẹ́ òdè bá wọn torí pé ní ojú àmì ọ̀rọ̀ wọn ẹ̀ ń dì sí gbogbo òru tí wọ́n kí láyé òní wúlò fún wọn ààrẹ tí wọ́n bàlá yé òní wúlò fún wọn ọ̀rọ̀ wọn ò dojú níwájú ọlọ́run torí wọn ò tẹ̀lé tọ́lọ́run wọn ò tẹ̀lé tànàbí tọ́lọ́run rán sí wọn wọ́n mọ̀ lọ́kàdá mọ̀ pé ah, òfò àwọn ò ah, ọ̀rọ̀ àwọn mọ̀ dàrú lónìí lámù àtẹ́kì fúlànà khalila ah, ìbásí mọ̀ ń bá mọ̀ wà ní ayé kí mọ̀mù lágbájá kí mọ́mù lákàfẹ́gbè lọ́rẹ̀ ayò àwọn tí wọ́n mú ní kọ̀líì tí wọ́n mú ní bosom friends intimate friends àwọn yẹn lọ́sọ̀wọ́dọ̀ lórí ibúwájú ọlọ́run o wọ́n àmọ́ ní làkọ́dé àbọ́lá ní àmì zikiri báadà ìdìjà àní wọ́n kàánà ṣe ètò ọ̀nù líle sáà nìkan zúrúhùlá wọ́n mọ̀ wá pariwo wọ́n mọ̀ sọ́kọ́ pé ah ọ̀rẹ́ àwọn táwọn mú lọ́rẹ̀ ayò làkọ́dí àbọ́lá ni ní mi nù ọ̀sọ́ ibu ọmọ ọmọ ọ̀sọ́ táwọn òbí òjèrè ẹ̀ láyé àtọ̀run làkọ́dí àbọ́lá zikiri ọ̀sọ́ kọjá ńlẹ́rẹ́ tí kọjá ọlọ́run kọjá já àní ọmọ mùsùlùmí lọ́rọ̀ ìbáwí bí o lẹ́yìn ìgbà tó táwọn òbí ìpínlẹ̀ náà lọ sùkúù mùsùlùmí wọ́n mú mi lọ ilé kéwú mo tó ń gbọ́rọ̀ ọlọ́run ọmọ tó jẹ́ pé wọ́n tó fi òdodo yìí o ká tó wá èyí tẹ́ ẹ ọmọ yìí gbọ́rọ̀ ọlọ́run kì í gbọ́ wá sí ọmọ yìí kọ́ ọmọ yìí lọ ilé ẹ̀kọ́ ẹ̀sìn àwọn ọmọ ọmọ kábàámọ̀ àwọn èèyàn yìí tọ́jọ́ tẹ̀yìn náà wà ní ọkọ tó máa wọn afẹ́rú àdúgbò lọ́rẹ̀ tó sọ́jẹ́ ń tí ń fèsì lẹ́kí tóun náà fi ń fẹ́yún kí tó fi gbọ́mọ ọba fọ́sùn òun náà máa kábà náà pé ah àwọn ẹ̀yà alágbájá táwọn jọ ń bóra ládùúgbò táwọn jọ ń yan àlẹ́ kí ọkọ̀ kan òkun kan bọ́ọ̀dù wọ́n mọ̀ kò rí bíbò yẹn làkọ́bí àdọ́là ní anis zikiri wọ́n ti sọ nínú kú òlójú ọ̀nà ọlọ́run ọba báadà ibi já àní lẹ́yìn ìgbà tọ́lọ́ ti wá bá mi ọlọ́ọ̀ni ẹ̀ èṣù ti bá yé yín jẹ́ o wàkánà ṣe ìtọ́nù ní sáàlẹ̀ ọ̀zúhùlá ṣe rí èṣù tẹ́ ń wò yẹn tí ó jẹ́ èèyàn pàdánù ni tí ó jẹ́ kẹ́ ẹ sórí ọlọ́run ọlọ́run kọ́ láàánú wa lójú ẹ̀ agbọ́n sànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sànàbí sọ ni anabi ní alimaribu ẹ máa gbọ́ mi dáadáa o níbo ni o arọ́júlù aládìní kọlíìlì yìí anabi lọ́mọ nìyẹn yóò máa wà lórí ìṣesí ìlànà ẹni tó bá mú lọ́rọ̀ ayò fàlìyẹ́nzù àhàdúkùn mọ́yì kọ́ọ̀lì ẹnì kọ̀ọ̀kan yín ẹ ṣọ́ra o ẹgbẹ́rí yín ọ̀fà pé ẹ yá wà observant ẹ wà conscious ẹ wà conscious ta lẹ fẹ́ mú lọ́rọ̀ ayò ìyẹn la fi ń sọ fún gbogbo ẹ̀yin òbí àsùnfùbá tú àsùnfùbá ta lọmọ yín fẹ́ mú lọ́rẹ̀ẹ́ ta lọmọ yín fẹ́ bá rìn ta lọmọ yín òmùníwọléwọ̀de ta lọmọ yín òmù ní kòríkòsò tọmọ yín òfin ní sínú àwọn ọmọ tí ọmọ kábàámọ̀ tó bá dijọ́ ọ̀gbìnrin àlùkìyàmọ̀ tó fi ọmọ yín kò ní jẹ́ pé gbogbo ìnáwó tẹ wá lórí lọ ẹ̀sùn ẹ̀ lọ́run ẹ̀ ẹ̀ òun náà ní rẹ̀ ọlọ́run gbogbo wàhálà òbí lórí ọmọ ọlọ́run mẹ́jọ ọjà tó sọ àwọn ọmọdọmọ tí ò wúlò mọ́ tó sọ àwọn ọmọ dìdàkudà nínú ìlú òun ni àsúnṣúbà ta ni wọ́n mú lọ́rẹ̀ ayò kódà a tún sọ fẹ́yìn òbí àti gbogbo ayé ọ̀rẹ́ ayò yìí kọjá ọ̀rẹ́ ayò ojú ayé nìkan àwọn ọmọ yìí ti ní ọ̀rẹ́ lórí social media wọ́n ti lá ọ̀rẹ́ tí wọn ò rí sójú báyìí rí wọ́n kàrí píkṣọ̀ rẹ̀ àbí wọ́n rí fídíò rẹ̀ kọjá pé ó ti accept friendship rẹ̀ lórí social media wọ́n ti jọ ọmọ ara wọn ní gúrùpù kan ní Facebook àbí ní WhatsApp àbí láwọn social media míì ọmọ yín ti ní àwọn ọ̀rẹ́ tó ti influence ẹ̀ negatively àti lásìkò tá à ń sọ yìí ẹ̀yin òbí parenting yín tó dé online parenting à ń bọ̀ wá síbẹ̀ síbi tó ní ṣe pẹ̀lú parenting tẹ́lifíyà nínú rọmọdọ́nù ọdún yìí kọ́lọ̀ ń kó lọ́rẹ̀ ní wa kí là ń sọ lọ àsopùbà companionship tá la fẹ́ mú lọ́rẹ̀ ayò ànábì náà ti jẹ́ oyé wa báyìí pé ẹni tá a bá ń bá rìn èyí làáfíwá àjọ àgùntàn tó bá bá járìn yóò jẹ̀gbẹ̀ fàlìyẹ́ ń dùrù mẹ́yìn kọ́ọ̀lì àwọn àáfàá wa ń ṣàlàyé fún wa wọ́n lẹ́yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí o kẹ́ẹ̀ tó ń lè mú èèyàn lọ́rẹ̀ẹ́ ayò kẹ́ẹ̀ tó ń lè máa bá èèyàn rìn ó yẹ kẹ́ rí àwọn nǹkan kan lára rẹ̀ àwọn nǹkan láwọ̀ aṣọ díẹ̀ tẹ́ ẹ jókì gan àfáwọn ọmọ yín tí wọ́n bá bá ma rìn àwọn wọn lára nínú ìròyìn òun la fẹ́ sọ yìí ọlọ́run ọba àlekè ọlá ó tàbí náà sì jù òye wa pé irú àwọn tá a bá bá rìn wọ́n máa influence wa láyé àti tí ọ̀sẹ̀lẹ̀ ń jẹ́ ògbóǹde kí ni nǹkan alákọ̀ọ́kọ́ tá a wò mọ́ èèyàn la òun náà ni tẹ́kọ̀wà lọ. alákọ̀ọ́wé ń tá a fẹ́ mú lọ́rọ̀ ààyè ṣé olùbẹ̀rù ọlọ́run ni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó bá ń pèrún yóò jà lọ kírun táwọn ẹ̀ bá dé kò ní máa jọ̀sán lẹ́gbẹ̀ẹ́ wa bóò láti máa bọ́ ọmọ tí máa jọ̀sán rìn àwọn èsè mọ̀lẹ́kà náà ibi àwa ti gbà wẹ̀ lòun ń dọ̀sán ló tún mu àwọn nǹkan ẹlẹ́rìndòdò oríṣiríṣi ló tún fi ń láwa lójú pẹ̀lú ẹmọ wàhálà alẹ́ ayé ti yín èrè ìgbàwẹ̀ ń tèmi ta ló sọ fún ọkọ ọmọ rẹ ní òní jáwẹ̀ àbọ̀mọ̀ rẹ ń bá àwọn ọmọ tó jẹ́ pé lọ́sàn-án àwẹ̀ òun làwọn òògùn máa ṣe ìwà àgbèrè àrùn talẹ́ńtọ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run lànàbí ìwà sallallahu alaihi wasallam ó ń sọ fún gbogbo ayé pé látùsọ́hìn ìlà múmìnán wà láyá kúlù tọ́ ámẹ́ta ìlà tẹ̀kìyù anábìnrin ẹmọ́ mú ìyàn lọ́rẹ̀ ayò ẹmọ́ bá yàn sọ̀rẹ́ o àfọlùgbàgbọ́ òdodo tàwọn olùgbàgbọ́ òdodo alimọ̀tẹ́kì òun náà lẹ́n tó bẹ̀rù ọlọ́run tó jẹ́ pé for art wà dìtìlábìlì mọ̀ náà yìí ẹni tó ni ó àwọn ń tọ́jẹ́sẹ̀ ó ń dìnà sí àáfàá ní gbogbo ẹni tẹ́ ẹ̀bà mú lọ́rẹ̀ ayò tọmọ yín ò bá sọ̀rẹ̀ ìròyìn àkọ́kọ́ tẹ́kùn Allah yóò ní ìbẹ̀rù ọlọ́run kí mọ́ni rẹ̀ ọ̀yànjú ẹlẹ́ẹ̀kejì husnul khuluq ẹni tá a mú lọ́rẹ̀ ayò ó gbọ́dọ̀ jẹ́ ẹni tíra rẹ̀ tọ́ da ẹni tó jẹ́ ọmọlúàbí tó jẹ́ oníwà àpọ̀lé torí tó ti wà nínú tàbí ìwà sallallahu alaihi wasallam tó ní pé kò sí oore kan tọ́lọ̀ ń lo fún ẹrú tó jẹ́ mùsùlùmí tó tó kí ni hasan ìwáre ìmáàmù ahmed àti abudulayi tirimidi àti ìpínlẹ̀ àwọn gbàwá nínú àdìsí àfàwà ọ̀sáàmù tó ti yé bá ní ìsìn ẹni tó bá níwàáre kún ìmánì kún ìbẹ̀rù ọlọ́run òun ni ń dáàmú wò pé eléyìí o ṣé ìwà ọmọlúwàbí ń bẹ ní ara rẹ̀ ẹ jẹ́ á pàdé ní episode two ní àdábì sọ́tòbà àwọn islamic ethics of companionship part two kọ́lọ̀njẹ́ asoríire o ilé ẹ̀kọ́ mi ní group of schools tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò àti ní àdúgbò muslim mọ́sálà road adébọ́lá street àwọn náà so nígbọ̀wọ́ ètò yìí a ní àrọ̀mọ̀dọ́ lẹ́tọ́ ẹlẹ́ẹ̀kan lọ́dún tí ilé ẹ̀kọ́ yìí máa ń gbé kalẹ̀ fún gbogbo mùsùlùmí yóò tún wáyé ní sáìtì wa tó wà ní adébọ́lá street muslim mọ́sálà road ibẹ̀ ni yóò ti wáyé ní saturday april one òun ni yóò wáyé níbi tí dọ́tọ̀ abdulkadir hashim tí wọ́n ó ti máa bá wa sọ ọ̀rọ̀ olówó iyebíye gbogbo mùsùlùmí ayé la pé ẹ̀jẹ̀ apàdé ńbẹ̀ ọlọ́run gbà lẹ́sìn o ẹ lè ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ muslim group of schools àbẹ́ ẹ fẹ́ máa ṣèwádìí nípa àlámọ̀rí ẹ̀sìn ẹ máa kò wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero títí òru ọ̀la táàtù máa pàdé èmi ni ọmọ ìyá yín nínú ẹ̀sìn islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.